pẹ́pẹ́ àwọn ọlọ́pàá ti wá ẹ̀gúnjẹ ni láti stemi ní púrọ́tọ̀ yìí o we need God intervention on vast matter because ó ti ó ti dí jújù wọ́n parí wọ́n ti wọ́n ti ọlọ́pàá pé wọ́n ní ọmọ company tí wọ́n ti ṣe kí ni CCTV yẹn ni company yẹn lè help company yẹn tún lè help lórí ọ̀rọ̀ CCTV ẹ wo assistant ọ̀rọ̀ yín ò ní kò ní gé lọ lásán lórí ọ̀rọ̀ Mohbad but ẹ rí pé gbogbo ẹ ti díjú jù mo wà ní bọ́ọ̀sì àwọn ọmọ yẹn ti wọlé ẹ̀rọ kan máa pariwo ní closing time láwa yìí so assistant ọ̀rọ̀ yín àdàyọ̀ àti gbogbo ẹ̀yin tí ẹ̀ tí ẹ̀ participate lórí ọ̀rọ̀ náà tẹ gẹ̀ẹ́tì ara yín involved it's not easy to be on the internet for three hours tẹ̀májókòó ẹ̀ dẹ̀ mọ̀ pé bíbá ìlú yìí our our hourly work ni and it counts ẹ kú takun iṣẹ́ takuntakun ọlọ́run ọlọ́jọ́ ìnáwó pẹ̀lú yín. ẹ ṣe gọmà. inú mi dùn ọ̀tá gbé mi wọlé o mo lè ṣe bó ṣe ṣe àti bí ṣe wà níta mo mú sáfíìsì sàn jáde ni mo ṣe wà ta ní Stratford bí o lè gbọ́ dáadáa mi ṣe tún wá wọnú bọ́ọ̀sì tí mò ń lọlé mọ́ ni ah jẹ́ kí n tún wo bí aláṣẹ sinẹ́jì wà ń bẹ̀ ẹ mọ̀ kòkòrò àbí Facebook ti Facebook yẹn mo máa ń láìkí ẹ má lọ tún wò èmi ò mọ̀ bí wọ́n lè máa lọ sún ọmọ aṣọ lè yíwò. máa join facebook fóònù tí o ti lọ sí facebook. àjọba ah, àjọ yẹn èmi máa ń láìkí facebook yẹn dáadáa a máa tún lọ tún wò. mo mọ̀ pé àwọn méjèèjì mọ̀ eh, facebook ju ẹni ọ̀la. tíbáwò tí bá wà nílé ẹ̀mọ̀ pé bíbá yìí kò sẹ́niyàn kan náà a máa wọ́dá wà ní ọmọ mi bá ti ọmọ mi máa pé padà tí sùkúrò sí tí bá ti gbé láti sinẹ́sì tí bá mísì live máa lọ wò yẹn ó máa wà very interesting gan. Hmm ẹ má wọrí máa fáìn máa gbé yín fi ẹ ẹ kàn fọ́lù ètò mo ti fọ́lù eléyìí for so long gbogbo pàtí káàdì mọ everything mo ti fẹ́ eh, ohun tó fi wà mo ti fọ́lù ẹ̀ kódà gan yín gọlẹ́ kí n tún fọ́lù kàrí mọ́ gan. Ah, àbúrò mi kàrí ah, mọ́ yẹn. Ah, àti ẹ̀rí ìta mọ́ àrí ìta ọlọ́run lọ́jọ́ èní àdúrà dùnà ẹ̀wùn láti sinẹ́ ṣe mọ̀ pé nílùú yìí wọn ń gbàdúrà nílùú yìí wọn dẹ̀ ń ṣe christianity nílùú yìí wọn ṣe islamic nílùú yìí wọn dẹ̀ ṣiṣẹ́ lẹ́ṣiṣẹ́ ṣùgbọ́n gbogbo system wọn ló work ọ̀rọ̀ Mohbad ọ̀rọ̀ kékeré ni tọ́pẹ́ system wọn bá ń ṣiṣẹ́ ní Nàìjíríà it's a simple matter CCTV is gonna give them the clue but now we are clueless in fact oh, ó oh, sad o ó sad. That's all I, ca I can say eh, all right. at the moment. Ẹ ṣe gan ni. Ẹ ṣe gan ma. Ẹ rí ọ̀rọ̀ ẹ ṣe gan bá mi. Bá mi mí òtún wọn jọ. Ṣé rí ọ̀rọ̀ Nàìjíríà? Kéèyàn fi sẹ́nu kó dákẹ́ lọ́rọ̀ Nàìjà. Tó bá yẹ pé wọ́n lè jẹ́ kí sísítẹ́ẹ̀mù yẹn wọ́ọ̀kì ni ìlú alálùbáríkà nílùú Nàìjíríà tó bá yẹ pé wọ́n lè jẹ́ kí system yẹn work ah ọlọ́run gbogbo àwa tá a wà lájọ a máa wálé kí òfin múlẹ̀ nílùú wa báyìí kó òfin máa kẹ́nìkan má kọjá òfin kéèyàn kan má kọjá òfin gbogbo wa báyìí inú wa dùn bí àti lọ́lé ẹ ẹ rí i pé kò sẹ́ni tí ó lè kó àwọn ọmọ lọ́lé bíi ti tẹ́lẹ̀ ni kò sẹ́ni tó lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ọlídé báyìí Dublin máa dá nílùú tèmi gbé nìyẹn mi mọ̀ bóyá ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dà country o Dublin máa dá fún àwọn ọmọ yìí gbogbo àwọn ọmọ wa wọ́n á ti kó wọn lọ Nàìjíríà like jẹ́ kí n sọ pé bí kó tó di pé kidnapper and rapper bóyá bíi ten years ago fifteen years ago ló ti ló ti end wípé káwọn ará èèyàn wa ká máa ra tíkẹ́ẹ̀tì láti kó àwọn ọmọ lọ́lé during holiday nítorí it's too expensive láti kọ́ ọmọ lọ́lé it's too expensive láti kọ́ ọmọ lọ́lé ó ti wà too expensive nísìn ó tó bá tiẹ̀ wá jẹ́ ó wà expensive nísìn ni kò bá dáa ó risk láti kọ́ ọmọ lọ́lé nísìn ìkọ̀ṣẹ́ inú ilé tó ti ń wá jiyàn gbé nínú ilé ọlọ́mọ àjẹ́ kéèyàn rí kò ṣe dáadáa àìmọye àwọn tó lọ nàìjíríà tọkàn lọ wílílì páwọn lọ sọlidé tọ́ padà sílùú ìmọ̀tán ti kú nílùú wa ń bíbáyìí àìmọye àwọn tó wà ní ìlú yìí ọkàn lọ fọ́lùdé ní nàìjíríà ni wọ́n padà wá wọ́n pa wọ́n sí nàìjíríà ni ṣé irú yẹn irú àwọn tó kú sí nàìjíríà tó bá kọ ọmọ lọ ṣé wọ́n ní payà wọ́n ní pọmọ kí ọlọ́mọ yẹn kárò gan aburú ah, adep next time tẹ́ bá ti wọlé tẹ́ wọ́n bá ń sọ̀rọ̀ lọ kẹ́ máa mute ó yẹ sọ̀rọ̀ ẹ káàsán bọ̀dá láti. ẹ káàsán ma ẹ kújọ mẹ́ta sá. ẹ sá ó ti pẹ́ tí mo ti máa ń fọ́lọ̀ yín o ó ti pẹ́ gan-an but mo dúpẹ́ pé ẹ ṣáà gbé mi wọlé lẹ́nu alihamudulilayi ṣá mo kí èmi ò kí ń fi bẹ́ẹ̀ lọ sí orí live tó bá ń ṣe ọ̀rọ̀ ti Mohbad mo dẹ̀ lè sọ pé bóyá ọ̀dọ̀ yín nìkan náà ni máa fi bẹ́ẹ̀ wà tí bá ti rí pé ẹ ti wà on live live báyìí màá kọ èmi náà máa máa wà bẹ́ẹ̀ pẹ̀lú màá máa fọ́lò yín ẹ kú iṣẹ́ sà ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ because kò kò easy kò dẹ́n ṣe nǹkan tó dùn mọ́ àwọn èèyàn nínú ni ọ̀rọ̀ ikú Mohbad yìí in fact ó jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́ ọkàn gan fèmí gan tí bá ti ń wo any video ẹ̀ tí bá ń wò báyìí ìgbà míì gan màá kàn fẹ́ zoom ẹ̀ kó pé ah, tí bá ti wo fídíò ọmọ yìí báyìí àwọn máìkì kọ̀ tún máa bàjẹ́ wálẹ̀ kan náà ni pé ah bọ̀bọ̀ ìwọ́n kò pa báyìí wọ́n kò pa lásán báyìí ọlọ́run ọlágbọ́rọ̀ ọlọ́run torí ojoojúmọ́ gan mi gan máa fi sáàdúrà lẹ́yìn ìgbà tí bá gbàdúrà fọkọ mi fọmọ mi fún èmi gan tọ́ màá tún wáá fẹ́ àdúrà mo bá di sípò ọlọ́run àjẹ́ kí bọ̀bọ̀ yìí rí justice ọlọ́run ọlọ́run jẹ́ kó rí justice ọlágbọ́rọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ikú ẹ̀ lágbọ́rọ̀ ọlọ́run àfojú àṣebí wọn hùn lágbọ́rọ̀ ọlọ́run wọn ò ní lọ ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láláì jẹ̀yà lágbára ọlọ́run wọ́n máa jẹ̀yà wọn wọ́n máa jẹ ìyà wọn lágbára ọlọ́run ọlọ́run àfojú àṣebí hàn so mo dúpẹ́ pé ẹgbẹ́ mi wọlé lẹ́nì so màá tún máa màá tún máa fọ́lò yín èyí náà ẹ̀dẹ̀ kú iṣẹ́ sáà torí torí kò easy mo kí i ẹ̀sà ẹ̀sà ẹ̀sà. everybody please power down. Adev Eshejare, thank you, my yes, sister. Sir. Thank you. Everybody. Máa rí ọwọ́ yín, mo kí yín gan, mo dẹ̀ kí everybody náà. Mo kí yín gbogbo wa, àní nu, ọmọ wa ò ní kúkú òjijì o. Ẹ bá mi kí onílé pókó àdó tì mí. Yes sir, náà mo ṣe ń kí wọn torí a máa rọ́wọ́ wọn wọ́n ṣe ẹ ṣe gan ẹ ṣe iṣẹ́ ọwọ́ tí yín náà ní bàjẹ́ o lágbára àmì àmì ma thank you so much ma thank you. mo dá láti mo fẹ́ sáré sọ sí nǹkan tí ẹ sọ ń sìn lọ́rọ̀ nàìjíríà pé ẹ̀rù ń báyàn láti kọ́ ọmọ lọ nàìjíríà ní last year mo lọ sí naija pẹ̀lú àwọn ọmọ mi ṣẹ̀rí tó bá ti di òru báyìí tá a bá ti sùn ṣé mi ò kì í sùn ẹ̀rù máa ma bà mí níbi pé nǹkan kan bọ̀ wá gbé wa nulẹ̀. nǹkan tó yẹ máa máa rò nìyẹn. nǹkan tó jẹ́ kí n tún fi gòkè nìyẹn kí n sọ pé ah i don't know ẹ̀rù báwo kí ló ṣẹlẹ̀ tẹ́rù fi ń bà mí because mi ò mọ̀ mi ò lè lọ even yí ẹ̀yìn mi lè lọlé. ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ó máa dàbí pé kéèyàn wọ ṣọ́ọ̀bì kan kó wá dàbí pé ìhòòhò lẹ wà níbì kan. mo ní ah, ọdún dé mo ní mo wá ṣe ṣe bóyá kí n sùn kọ́kàn mi balẹ̀ ẹ̀rù ni one month ni mo fẹ́ lò ẹ̀rù ń bà mí mi lè lo one month pé mo gbé báàgì mi pẹ̀lú àwọn ọmọ mi mo ní ẹja lọ because mi mọ̀ pé ṣé ròkúrò mò ń rò ní àbára ń sàn kankan fún mi i don't know mo ní ṣá spirit mi ń sọ nǹkan pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ ni àbí mo kàn ń rò ní ìgbà tó yẹ mo ní ẹ̀wọ̀ ẹja máa lọ mo ní láti change ticket á kúrò ìgbà táwa dé ọmọ mi wá ń bi pé mọ́mí when are we going back to Nigeria mo ní i don't know Oh, she be me dìsìn even last hmm. week my first born oh, be me mommy mọ́mí ìgbà ọ̀la máa lọ nàìjíríà ṣáà ní lọ nàìjíríà fún ọ̀lùdè ni mo ní ẹ máa lọ mo ń bọ̀ mi lè sọ pé nǹkan báyìí ló ń ṣe mí. òyìn kò ń wúyàn lórí àti kó àwọn ọmọ yẹn lọ mọ kò ń wúyàn lórí because wọn ò ní ro nǹkan tẹ́yìn ro hmm. wọn ò mọ nǹkan tẹ́yìn ro. mi ò lè sọ fáwọn ọmọ yẹn mi lè explain fún wọn pé ah tán bá lọ kidnap èèyàn. because ẹ bá explain ẹ tún ti put àwọn náà ní fear. I don't know Nigeria here is not safe Oh bóyá torí tí yàn bóyá torí pẹ́ tí yàn ti kúrò nílé nìyàn ṣe ń ro nǹkan yẹn ni àbí. ṣe nítorí pé ó pẹ́ àwọn tó ń gbé bẹ̀ gan rísíkì ẹlòmíì tó lọ síbi iṣẹ́ lọ́kì ló fi padà sílé. bọ́dà láti mi ò máa parọ́ tó bá ti di òun bá ti máa gbẹ́ ní tìǹ báyìí máa máa ṣe jí. àìmọye àwọn tó bá bi iṣẹ́ tó bá bi iṣẹ́ lọ ọ̀run alákejì dòní olónìí tó ń bọ̀ táwọn kà pàdé àgbà kú. bí kò pàdé àgbà kú kọ́ lọ́ máa jà pàdé àgbà kú. èmi mo wá wò pé bóyá nǹkan tó fa ẹ̀rù ìgbà tí mo ṣì wà nàìjíríà first born mi nàìjíríà mo bí sí kó tó di pa move síbi ó wà ní bébì ló ṣì wà gbà yẹn o lè wá wá sílé wa ṣé èmi ò mọ̀ pó lè ti wọlé kò tí wọ ọ̀dọ̀ wa kò tí wọ flat ọ̀dọ̀ wa mo wà yàrá ọmọ yẹn sunkún ẹ mọ bébì bóyá ó wà bí abi three or four months ó sunkún ó fẹ́ kí n fún kí n attend sí lóru so mo dìde mo attend sí ó wá sùn pa ó nù kò tí sùn padà mo bọ́ síta mo lọ sí kitchen mo tanná so bí mo ṣe wọlé mo ti rí pé ó ti ń sùn padà mo wá paná bí mo ṣe pa iná yẹn second flat tó wà ní ẹ̀gbẹ́ ilé wa mo wá rí i pé iná ilé èèyàn kan wà títàn ṣàpè tíyàn bá wà nulẹ̀ tó bá paná tí other person bá tan náà ẹ máa máa rí inú ilé yẹn dáadáa bọ̀ wọn ní rí yín so bí mo ṣe rí inú ilé yẹn yẹn mo rí i pé woman yẹn jókòó sórí chair mo ṣàpè kí ló ń ṣẹlẹ̀ ń bíbà mo ṣe wá wò dáadáa pé ah àwọn olè mà lélẹ̀ mo wá rí ìbọn lọ́wọ́ ẹni yẹn ó cover ojú ẹ̀ ah mo wá wò dáadáa tí mo ṣe wá wo ìta mo rí pé àwọn kan náà wà tá mo ní ah nǹkan kan ti ń ṣẹlẹ̀ níta yìí o trauma yẹn lè ń go to lónìí lónìí yẹn trauma yẹn ló sì wà lára yẹn kò kí ṣe ọ̀rọ̀ kékeré ó sì wà lára mi dìsìn dìsìn yìí dìsìn ah god ó máa wà lára àyàn ni nàìjíríà yẹn i don't know mo pray kó jẹ́ pé mo tún lè mo wish láti lọ padà a ní mi ò lè dúró ìgbà hmm. tí mo wá dìde mo wá lọ mo wá lọ torí ọkọ mi ń ṣe ìṣòro ó máa ń ṣe ìṣòro lóru òrùbọ èmi àtẹ̀sí ọmọ òun wà sí tìrú mo ń ah, pray bí mo ṣe lọ bá nìyẹn bí mo ṣe lọ bá nìyẹn pé wo wo wo létí wà around ó létí wà around bó náà ṣe rí wọn nìyẹn ó rí wọn ta aṣáà tí ń pèpọ́ náà má jẹ́ kán wọ bí ọ náà má jẹun wọ bí o the next thing ṣe mọ̀ pé tí lọ́ọ̀ bá ṣiṣẹ́ nínú ìlú security ẹ̀ máa wà díẹ̀ ẹ máa gbọ́ kò sí lọ́ọ̀ oníkálukú pààyàn fúlàní anóhùn pala èèyàn nínú ìlú yẹn tí ó lè ṣẹlẹ̀ lẹ́yìnwó ẹ̀. ìgbà yẹn dẹ̀rẹ̀ ṣe pé bébì ìgbà yẹn mo wà lọ́dọ̀ àwọn in-law mi kán lè bá mi tọ́ mu ilé wọn la wà nígbà yẹn so the next thing a kọ rí pé àwọn olè yẹn ti fo fẹ́ǹsì sọ́dọ̀ wa nìyẹn bọ́n ṣe fo fẹ́ǹsì sọ́dọ̀ wa ìsàlẹ̀ wọ́n ti fi ìpàjálẹ̀kùn tó wà nísàlẹ̀ wọ́n ti wọ ìsàlẹ̀ òkè àwa wà àwọn dẹ̀nú ni àwọn fada yín lọ́mi ló kọ́ ilé yẹn àwọn ti wọ olè yẹn ti wọ flat ìsàlẹ̀ bq ẹ̀yìn wọ́n ti àwọn méjì ti lọ síbẹ̀ wọ́n pọ̀ like six or eight àwọn méjì ti wọ bq àwọn méjì ti wọ ìsàlẹ̀ ilé yẹn dẹ̀rẹ̀ four flat ni with um, bq àwọn kan wà níta so wọ́n ti ń rọ̀bù wọn nísàlẹ̀ so ọmọ èèyàn tó wà ní bq yẹn ìyẹn wà lókè ibi dẹ́kìn bóyá ìyẹn lọ sùn síbẹ̀ àìdóńdó ẹ̀mọ̀ pé àwọn ọkùnrin wọn máa ń láyà ìgbà mẹ́wọ́n lè sọ pé ooru mú tẹ́pọ́n máa lọ sókè ìyẹn ló wá rí pé olè ti wọ bí yẹn ṣe pariwo olè olè òun àtẹ̀gbẹ́ bí wọ́n kéke olè kékeré ni mo rò bóyá wọ́n wọlé níjọ́ yẹn trauma yẹn ò ti kúrò lára mi di sìn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní yìnbọn yẹn pápápápá àní àwa tá a wà ní òkè gan àwa tá a wà ní òkè gan gbogbo wa sáré dọ̀bálẹ̀ fàdáyìlọ́mi dẹ̀rẹ̀ lọ́ọ̀yà ni wọ́n so lọ́ọ̀yà ni wọ́n wọ́n ti wọ́n pé àbí torí àwọn ni o lè ṣe wá ni àbí ó ní kankan. ó ti wá wọ́ sí ní ìsìn ó ti wá wọ́ wọ́n lè wá dín ìyàn gbé nínú ilé ìyàn gbogbogbò. ṣé àwọn ni o lè wá wá ni ó dẹ̀ tún ní neighbor wa kan náà tó wà ní ẹ̀gbẹ́ ibi tí olè kan àwọn olè yẹn ti wọ̀ second flat lẹ́gbẹ̀ẹ́ yẹn wọn ò tí ì wọ̀ ọ̀dọ̀ wọn woman tó ń gbé bẹ̀ ọkọ ẹ̀ ọlọ́pàá ni ó wà ní Èkó ló wà ní kí lorúkọ bíbá yìí alágbọ̀n ẹ jẹ́ ká ẹ jẹ́ á tèkè um, ẹ jẹ́ á tèkè lómi ká lè move on. Ọlọ́run tẹ́ẹ̀bà tí mo bẹ ṣe fẹ́ gbé kú lọ́kàn máa wà lọ́kàn. Olórí ẹbí mo pray o. Mo dábàá sí ẹjọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ fún mi mọ̀ bóyá bá tó ń bá. Thank you for that gift Sparkless thank you for gifting the host and thank you thank for gifting me. Thank you for the gift. Thank, thank you so much. I appreciate you those who gifted me. I appreciate those who gifted me. I appreciate you all for your support. Thank Olórí ẹbí. You olórí ẹbí ẹja rẹ́rìn díẹ̀ ẹja rẹ́rìn jàtàrọ àti rẹ́rìn ẹjẹ ń pa yín lẹ́rìn ara yín tí bá ti rí yín báyìí tí ẹ tán láìfù báyìí nǹkan tó máa ń kọ́kọ́ wá sọ́kọ mi mọ̀ ní ah olórí ẹbí ṣe rántí ijọ́ tí àǹtí yín tán lọ sí kóòtù tẹ wá tẹ̀lé wọn lọ kóòtù tán lé yín kiri ẹ ti rántí ijọ́ sí nìyẹn kò sí tí bá ti rí yín báyìí máa dẹ̀ mm-hmm. bẹ̀rẹ̀ sí ní rẹ̀ pé ah olórí ẹbí tẹ́ ẹ̀ mú wọn ṣeré ẹ ti rántí tọ́lọ kóòtù throwback ni mò ń gbé yín lọ yìí o tọ́ wá lé kiri tọ́ bá tún ti rí tọ́ ti lọ wájú tọ́ <laughs> bá tún rí tọ́ ti lọ wájú ẹ tún tẹ̀lé <laughs> ah, olórí ẹbí ẹ fojú wọn wọn màbó ń jọ yẹn. nínú nínú òtútù níjọ yẹn ní òtútù ṣáájú burúkú níjọ yẹn olórí ẹbí ìjọ yẹn ẹ̀yin àtẹ̀gbọ́n nìyẹn. ìjọ yẹn mo ní mo ní ah, báwo ni máa ń ṣe dàyà ìlà òun báyìí tó náà á tún lọ wájú ẹ tún padà sẹ́yìn tó bá tún ti bọ̀ ẹ tún. gbọ́dàlà <laughs> tí ẹ ká padà sórí orí ọ̀tò yẹn ọ̀tò yẹn dùn gan máa jẹ <laughs> àwọn tó wà lórí tiktok mọ ò lè já sí ó dùn gan. water water they don dey carry us go where we no know àǹtí mi ò tí ì kú àǹtí mi ò tí ì kú. kakọ̀rẹ́ rìn náà ni kakọ̀rẹ́ rìn ni kò ilé ò ṣe padà gbé wọn lọ. adé royal adé royal kàwé àbí. kí la fẹ́ béèrè. adé royal. yes ẹ káàárọ̀ ẹ kúṣẹ́ ẹ ẹ kúṣẹ́ o bọ̀dá láti ẹ kúṣẹ́ takunta gbogbo lé i greet everybody o ẹ kú ètò bọ̀dá láti ẹ jọ question mi mọ̀ bóyá question àgọ̀ ni o bóyá ó dẹ̀ right ẹjọ́ ṣé ẹ̀yin ati àwọn legal mm, baba. bàbá ṣe máa ń jọ ń ṣiṣẹ́ papọ̀ get in touch pẹ̀lú Ah. mi ò mọ mi ì mẹ́ni tó jẹ́ lego ti lego ẹ̀ mi ì mọ. èmi ṣe mọ̀ pé. mi ì mọ ọ́fíìsì mi ì mọ nọ́mbà mi ì mọ ọ́fíìsì because àárọ̀ yìí mò ń kọjá lórí platform ṣẹlẹ̀ ni mò ń gbọ́ tí wọ́n sọ wípé owó GoFundMe wa. ẹ wo ẹ má dá sẹ́lẹ̀ lóhùn jàre sẹlẹ tó ń bú bàbá. ẹjọ ẹ má fi nẹgẹ sọ̀rọ̀ lọ́dọ̀ bọdà ẹ pé Bukky jáde pé it's like pé wọn rí anything nípa toxicology and autopsy wa tó ń ṣe because wọ́n ń drag ọ̀rọ̀ yẹn tó ń sọ pé àwọn wá ń bú àwa tá wà ń lóyìnbó tá à ń dáwó ẹ mọ̀ ṣáà sọ all sort of things ṣe like wípé owó yẹn ti wọgbó wọn ní rí result mo ní ọ̀dọ̀ bọ̀dá láti ni màá ti mọ fat tó máa gbé mi tí bá nílò ẹ bá gbé mi ah, sókè ẹ má tẹ mi bọ tí mo fat at least ẹ bá tẹ gbé mi ẹ mọ̀ pé mi gòkè rí ah. èrò ti máa ń gbọ́ jù mo ní ti máa ní luck bóyá ti máa ráyè gòkè máa béèrè question yẹn ẹ jọ ó lè. àmì ah, onílé èmi kọ́ mi ò sí bẹ́ẹ̀ o mi mọ̀ ń pa ẹ̀. bọ̀dálà ti dùn olórí ẹbí gòmẹ́ ní ti powó gófọ̀mì yẹn àwọn gan béèrè lọ́wọ́ àwọn èèyàn gan pé àìgbọ́ owó inú gófọ̀mì kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ àti rẹ̀ níbọ̀dì fún wa ní ibi àti wọn síbẹ̀ àti ìmọ̀ tó ń ṣẹlẹ̀ báyìí sìn òótọ́ là ń gbọ́ tán ni pé. nǹkan tẹ́mi gbọ́ náà nǹkan tèmi gbọ́ láti mhm. ni pé wọ́n ní autopsy ta lọ ṣe pé thirty million ló fi ṣe kí la ṣe owó tẹ dá fún yẹn. ẹ resort yẹn ni à ń sọ ṣé kò ní jáde ni ó ti ń pọ̀. ẹ resort ò lè tí ì jáde wọn ò lè ka resort níta gbangba kóòtù náà náà ṣe bí kóòtù tó ti máa ka resort náà àjọyìn àjọyìn ẹ get wọn ò lè ka resort nítorí pé ó já wà láṣẹ kó wá kà ń gbangba kò possible wọn máa hand over ẹ sí kóòtù ni resort yẹn wọn máa lọ hand over ẹ sínú court court clerk wọn máa receive ẹ before the court ẹ máa gbọ́ resort. dà ẹ̀mí pẹ́yìn. ìlú resort mọ̀lẹ̀ resort mọ̀lẹ̀ dá o. resort bọ̀dà ibo ni bó la máa ń lọ báyìí ẹ bọ̀dà láti bó la máa bìlíìfù báyìí bó ní ká torí wọn kàn bú àwọn ará lóyìnbó wọn làmọ ní àwa la lówó òṣì àwa la máa ń dáwó òṣì àwa la máa ń know sort of thing ẹ má ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn. mo ṣe ní kẹ má bìlíbù ọ̀rọ̀ ṣẹlẹ̀ ẹ má bìlíbù ọ̀rọ̀ ṣẹlẹ̀. Ah. ẹ tẹ má ẹ má dárúkọ ẹmí ìfẹ́ wàhálà wọn ẹjọ ẹ má dárúkọ wọn ẹjọ ẹ má dárúkọ anybody níbí because gba inú máa rò pé bóyá ẹ wá ń drag. èmi ẹ mọ̀ mo wà confused ni mo kàn ṣe ní kí n béèrè pé ah, because wọ́n ṣe ń bú wa ìranù là ń dá iṣẹ́ tá à ń ṣe dẹ̀ hard bọ́rọ̀bọ́rọ̀bọ́rọ̀ you know ó wà pissed off ó ń jẹ́ kí irú èmi báyìí mo wà. tówó ọ̀rá nù lè dá ni. thank you for that question bọ́dá làǹtí thank you téèyàn kan bá náà dáwó ìranù tó náà dówó òṣì tẹ́yìn dẹ̀ mowó tẹ́ dá pé kò ń ṣowó òṣì bẹ́ẹ̀ ni wáyé tẹ́ fẹ́ fi ta lóhùn ẹ nígbà tí dẹ́nibọ̀dì lóhùn ṣówó tẹ́yìn dá ṣówó òṣì ni ṣówó ẹkúnlẹ̀ yìí dá ni sọ dá wọn yẹn lóhùn. ẹyọ nínú owó kọ́ ni ṣé ẹ mọ ẹyọ ẹyọ owó nínú owó lè fi ná fún ẹlẹ́dẹ̀ nínú owó ni o àdèmọ máa mú bẹ́ẹ̀ náà ni àti ẹkí ẹ òtútù ẹni dàgbà òtí ẹkí ẹ justice la fẹ́. ẹ dọ́nà ẹ hold on àfi tẹ́lómi ò bá fẹ́ sọ testimony online nígbà tẹ náwó yẹn ṣé ẹ rápẹrẹ ah, owó yẹn nínú ayé yìí Ọlọ́run ṣe ìyàlò iṣẹ́ ò bọ o a tún rí fáwọn èèyàn ní o. because èmi ni mo mọ nǹkan èmi ni mo mọ bẹ̀tàbẹ̀tà tí mo ti gbà behind camera tí mi wá hmm. sọ online yẹn àwọn oríire tó ti ṣẹlẹ̀ láyé mi mo mean àwọn good letter tí mo ti gbà tí mi ò gba lẹ́tà àbànújẹ́ lórí ọmọ mi ò gba lẹ́tà àbànújẹ́ lórí aya bẹ́ẹ̀ ni o àwọn èèyàn nìkan máa máa. níbi tí bọ̀dà láti níbi tí bọ̀dà láti gbé ọ̀rọ̀ yẹn dé yẹn ẹ jẹ́ kí n sọ point kan tí mo fẹ́ sọ fún yín gbogbo ẹni tó bá gbé tó bá wà lára àwọn tó gbé láìkì yìí wọ two hundred k ikú òjijì tó máa ń pa ọmọ mọ́yàn lọ́wọ́ tí ò kì í jẹ́ kí bàbá àti ìyá rí èrè jẹ lórí ọmọ kò ní pa ọmọ mọ́ kankan nu yín lọ́wọ́ prayer point yẹn ni mo fẹ́ yọ jáde fún yín pé tí ẹ láìkì yẹn bá dé two hundred k but since Bọ́dàlá ti ti mẹ́nu lọ́bẹ̀ yẹn jẹ́ kí mi náà wá mẹ́nu lọ́bẹ̀ gbogbo ìwọ tó bá support láti gbé láìkì yìí wọ two hundred k ikú òjijì tí ò ń jẹ́ kí òbí jèrè ọmọ tó máa ń pa ọmọ mọ́ òbí lọ́wọ́ kò ní pa ọmọ yín bẹ́ẹ̀ ṣe ń tàpù yìí bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń fún host ní gift tẹ́ follow host tẹ́ share ikú òjijì ò ní jèrè ọmọ mọ́ yín lọ́wọ́ lágbára ọlọ́run two hundred percent ẹ̀yin lẹ máa jèrè àwọn ọmọ yín lágbára ọlọ́run ó let's go ẹ ká sàn sà tẹ́rí mọ́mí adérónkẹ́ ẹ jọ̀ọ́ nítorí ọdún ẹ mọ̀ jọ náà dọ̀ wọn ẹ jọ̀ọ́ ẹ mọ̀ gbọ́ tiwọn àwọn ẹlẹ́tanú ló kún bẹ̀ tẹ́ ẹ bá ń lọ sọ́nà ọ̀dọ̀ wọn kàn máa kàn jẹ ẹ̀yìn. ẹ má lọ bẹ́ẹ̀ ẹ má iná ẹ fẹ́ bàjẹ́ ẹ̀yìn lẹ́wọ́n fẹ́ ba gbogbo ẹ̀jẹ̀ báyìí. àánú ẹ fẹ́ fọ́ gbogbo ẹ̀ nìyẹn ẹ má ẹ sọ contribution tó dọ̀tí ẹ mẹ́nu kó ń bẹ́ẹ̀ fi yẹn lẹ̀ já kó lórí ìyẹn. ẹ̀yin ẹ wá fẹ́ fọ́ gbogbo ẹ̀ yamayama wá nìyẹn. bẹ́ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ àwọn èèyàn tó máa máa dá wọ́n máa máa tó máa fún yín ní wọ́n máa máa dá yín lóhùn só ẹ já kúrò lórí ìyẹn ẹ má dá àwọn èèyàn lóhùn. gbogbo ẹ̀yin panelist ẹ power tap o èmi náà power tap mo tap nú àdúrà yẹn ọbọdá láti ẹ̀yin náà power tap o. mo ti ń tap o mo ti tap o nílé o mo ti ń tap o mi gbọ́wọ́ kúrò lórí ẹ o. ẹ mọ ẹni táṣẹ wà lẹ́nu ẹ o bóyá mo ti lọ Mọdákẹ́kẹ́ padà bọ̀ ẹ mọ́ o. tọmọ Mọdákẹ́kẹ́ ni wọ ni kí ló kọ ẹ pẹ̀lú mọ ìwà ni Mọdákẹ́kẹ́ mo kọ́ni lọ kí wọ́n lù yín náà ṣé mi ní lọ ṣé mi nẹ́gbọ̀n tó wá láti Mọdákẹ́kẹ́ ni ṣèbẹ́ wá láti Mọdákẹ́kẹ́. ẹ wá wá wọ Mọdákẹ́kẹ́ lẹ́yìn mi lónìí sọ fún pò ń lọ Mọdákẹ́kẹ́ <laughs> olórí ẹbí o máa báṣẹ́ rẹ̀ lọ olórí ẹbí o máa báṣẹ́ rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ mà tẹ́ wa olórí ẹbí o máa bá ṣẹ́rẹ̀ rẹ̀. ẹ ṣe jàre sweet life sweet life o sweet life o sweet life o life with you sweet o sweet life o sweet life o. ẹ káàsán gbogbo ilé o kí yín sá kí yín mà o akọlá jimoh ènìyàn ọkọ jimoh láti láyé pẹ̀lú ògùn Ọlọ́run ẹ kúṣẹ́ takuntakun. Mm. Mm pẹ̀lú ògo ọlọ́run àdúrà gbogbo yín ó gbà pẹ̀lú ògo ọlọ́run ẹ ní fi justice Mohbad yìí ẹ ní fi ẹ ní fi kábàámọ̀ nínú ìrìn àjò ayé èèyàn kọ̀ọ̀kan nu wa pẹ̀lú ògo ọlọ́run hmm, mo tún ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni bàbá mo rí gbogbo iṣẹ́ yín takuntakun láti tẹ̀ ń ṣe àti gbogbo àwọn tí tó ń contribute lórí ọ̀rọ̀ Mohbad náà àtàwọn tó ń donate owó ṣe gbogbo ẹ̀ fún Mohbad ẹ̀ ní fi rẹ́ gbà o so ọlọ́run ó dẹ̀ fún wa ní á fún wa ní justice pẹ̀lú ògo ọlọ́run á fún wa ní ìdájọ́ òdodo ojú àwọn aṣebi ojú wọn ojú ọlọ́run á fojú wọn ràn pẹ̀lú ògo um so mo kàn tún ní kí n náà ní bàbá because most àwọn kan tí mo fẹ́ sọ so mo ti gbọ́ ẹ ti ẹ àwọn èèyàn ti já so. ẹ ṣé gan thank you very much. thank you thank you. pretty black ní kẹgbẹ́ àwọn sókè oh, sá. ọ̀yà kí ni ẹ sọ̀rọ̀ kí ni mo ń lọ láìpẹ́ ten ten ten minutes and go. ọ̀yà ọ̀yà káyọ̀dé ẹ̀ sọ̀rọ̀. <laughs> gbé ọbọ̀lẹ̀ padà. pretty black ló pretty black ló ní kẹ́ gbóhùn sókè. <laughs> ẹ jẹ́ kí pretty back láti sọ ọ̀pọ̀ mú lọ kí n lọ wọ́n sọ. ẹ fún wa lórin kan orin tí small singer kọ pẹ̀lú small doctor ẹ fún ẹ play ẹ bẹ̀rẹ̀ láti orin small singer ẹ lọ sórí youtube ẹ máa rí ń bẹ ẹ play ẹ orin yẹn copyright wọn ní copyright wọn ní copyright. wọ́n ní copyright ah bàbá mo ọ̀rọ̀ mi ẹ̀ jẹun náà brother ṣá ah, play orin yẹn ṣe láìkì àwọ two hundred ẹ fẹ́ kí prayer point mi ah, láìkì àwọ two hundred kẹ́ tó lọ ẹjọ́ o. ó máa wọ two hundred. bẹ̀rẹ̀ rẹ̀ tẹ play orin yẹn orin yẹn mo ti gbọ́ gbogbo ẹ̀yin mo máa fún ní orin yẹn ọlọ́wà gbọ́ ẹ mọ̀ pé inú bí mi lè bẹ̀rẹ̀ nígbà tẹ bẹ̀rẹ̀ bọ̀ inú òbí mi mọ́ orin yẹn ni mo gbọ́ sínú òbí mi mọ́ ẹ play orin yẹn. jíjó poko jíjó poco remix small daughter àti small singer jíjó poco jíjó jíjó jh jho.